gẹgẹlẹgẹ ní sàlù onísàlù ayé ẹfúfù lẹgẹlẹgẹ ní sàlù onísàlù ọ̀run ẹjẹ ẹfẹ wúre wúre ire wó ire ayọ̀ ìbùkún ẹfẹ wá gbogbo ìlú dá hílò hílò mo wà nínú lẹ́yìn ògbọ pẹlú àmì ògbọ. bí tí mo tún wá síbi tí mo jòkó sí ní báyìí ẹ gbé àwọn èèyàn wá ẹ jẹ́ kí n rí tèmi ṣe lẹ́nìí. èèyàn kan ní bọ̀ màdé yìí mọ̀ ń wulẹ̀ yóò dà fún ọ ilé ńkọ́. ilé àlàáfíà ni ibò àlàáfíà ń bá mi débi báyìí iṣẹ́. àlàáfíà wo màá bá a gbé. bàbá màá ní ẹ sọ bẹ́ẹ̀ bàbá ìṣòro kan ló gbé mi débi báyìí bàbá. ìṣòro. ṣe rí ibi tí mo ti ń ṣiṣẹ́ ni ó ní arákùnrin kan tó ṣẹ̀ wá síbẹ̀ ni àtìgbà tá arákùnrin ti dé báyìí gbogbo firifiri tá à rí kó jẹ ní ẹgbẹgbẹ níbi iléeṣẹ́ òun kan tó ti pé à ń gbowó oṣù gbogbo eré màyọmọ. èyí ò kí ṣoṣoro ọmọ mi wo bẹ́ẹ̀ ló bá kọ òkè ẹ má kan sàlẹ̀ oníbìkan tá à ń gbé sí